gbogbo wa lápapọ̀ ń tá a gbọ́dọ̀ lè mọ̀ kó dá lójú kìí sí ọ̀ràn yàn kọ́lọ̀ ń sáyé ayé tó wá kìí kó wá tó ti wá hùn ni o gbọ́dọ̀ kú. iná lè àyà tà. o gbọ́dọ̀ kú bàbá ni àfọkọ́lẹ̀ ń báǹkì wọ́n ní o first name múlẹ̀ fi middle name múlẹ̀ fi son name múlẹ̀ wá fi gbogbo wa ikú better. nígbà tó bá dúọ̀pù first name tán tó dúọ̀pù second name èyí tó fi tó tó wá fi akẹ́yìndé gbẹ̀gbẹ́ kan sí àbájọkẹ́ àbájíkẹ́ irọ́ ló pa ikú ló kọ rẹ. kọ́lí ìdàtọ́ làzà tó ha. ayé tá a wáyé ayé skáàmù ni ayé ẹ̀tẹ̀ ni kò sígbà tó ta bá lò ń bẹ̀ tí ó pẹ́ owó ayé yìí náà ìwọ náà ń bá wọn kọ yóò sí kí ayé tó wáyì ó jayé yìí ni ayé kan la wá àti gbọdọ̀ jẹ́ kò sẹ́ni tó ní o má jayé àmọ́ lè mọ̀ nípa ayé tó ń jẹun náà ni ó pa ọ́. kọ́lí ìlàkọ́ làbàtúwà. èèyàn kì í jẹ ayé tán kó jẹ tán ẹnì kì í jẹ ayé tán kó parí ẹ̀ kò sí bó ṣe lè jẹ ayé tó ayé náà ni ó rí di rẹ̀ nígbà kò sí bí mílíkì ṣe lè pọ̀ tó mílò ní ọ̀rẹ́yìn rẹ̀. والموت فيها هادم اللذات. gbogbo tó bá léwu o máa kó jọ ikú ń bọ̀ ìyàwó àtọkọ ti ń kọra wọn ojú ní kan wọn ṣèbí kú náà ni ó padà yà wọn. gbogbo òṣèlè tó bá wù kó ṣẹlẹ̀ láyé alẹ́rìṣáàdì máa tíráì kó máa mú ẹ̀kọ́ ń ni ojoojúmọ́ là ń tọ́kú o ṣé jòkó ìfarabalẹ̀. mo àti sọ̀rọ̀ àmọ́rọ̀ ìtọ̀rọ̀ ìdìnnà. ojoojúmọ́ là ń tọ́ ikú wò. kullu nafsin dha'iqatul maut. ojoojúmọ́ tó bá ti jí sáyé ó tọ́kú wò kó tó jí. ìjọ tó bá yà dín pò sùn ò jí mọ́ ìjọ òun ni kú tọ́ wò ojoojúmọ́ là ń lè físítì ọlọ́run ọlọ́run kan wò wá ṣe ní dán padà tó o bá ti fi lè sùn o ti kúkú first round gbogbo ẹ̀mí tó bá sùn pátá wọ́n wá kó padà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀mí tó bá kú gbogbo ẹ̀mí tó bá sùn ọ̀dọ̀ ọlọ́run la máa ń lọ á dalẹ̀ ara sí báyìí ẹlòmíì yóò sùn yóò na fanda yóò ní àmú gbádùn oorun yìí oorun òsì tó ń lọ sí bírígòdù fún tó ń lo tọ́níkì tó lọ fẹ́ oorun sùn dáadáa bí ẹ̀ bá lè sùn jù yóò máa rọ́lọ́n létí kú ni nígbà tó takú sọ́dọ̀ ọlọ́run tó kú bọ̀rọ̀ yóò padà ní ẹ̀sọ́ mọ́lẹ̀ ó dà pé kò fẹ́ lọ ayé mọ́. máa tẹ̀sán àmọ́ràn ìdọ̀rọ̀ yìí nìyẹn wàtá ànáhà wà mọ̀dọ́mìnà làhàzọ́. ìwọ tó yẹ kó sùn díẹ̀ kó tají kó tètè fò ọ̀pọ̀ náà sùn náà tún tají náà fóònù ló kọ́kọ́ gbé láwọn máa wú ọba ẹ̀rọ pònú wọ́tà wú ọ́sẹ̀ takàn náà tú ọ lẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣeré pẹ̀lú àṣàrà ìlú ní wú ọ ní wú ọba yìí fẹ́ o wèrè olóhùn fẹ́ sùn dáadáa kóhun nara tán alájà Bàsírá tó lọ yìí àwọn ikú ló tó àwọn wò ikú tó tọ́ wọn wò ń bọ̀ wá tọ́ gbogbo wa náà wò gbogbo ẹni tá a dánwò bá ṣẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa kẹ́kọ̀ọ́ lára ẹni má fi sí yàrá

wọ́n á ran ayé rẹ lọ́wọ́ ni. ìjọ tí wọ́n táwọn bá ti wá kú kò sí challenge mọ́ láyé rẹ mọ́ o wá ní improve mọ́. torí tó bá ti ní challenge. tó bá ti ní challenge kò sí improvement ìjọ tí Ronaldo ti kúrò ní Madrid ní Messi ò ti rí bọ́ọ̀lù gbá bákà mọ́ disi kò rí bẹ́ẹ̀ kò yanjú fún kò rí challenge mọ́ ni àwọn kan bẹ tó bá ti kú fún ọ kò ní sí challenge mọ́ ọ wá ní ní ibi ìpúùfù. wọ́n fi ní ọmọ mọ́tà. ìtọ́ wa lè mọ ní ìfẹ́ pẹ́. wọ́n fi ní ọmọ mọ́tà. instances pọ̀ instances pọ̀ tàbí kóra wọn lẹ́kọ̀ọ́ ló fi já pé àka ikú mọ́ torí nàìjíríà tá a wà náà wọ́n ti jẹ́ akúdekú à ń lo ayé bí òkú náà ni gbogbo tó yẹ ká fi yẹnu ayé la ní àmọ́ kò wúlò fún wa bẹ́yẹn kú nísìnyí sọ́jú kú ó ti lọ nánu ojú ayé ló kù ojú ayé bó bá tún dénú lé yóò tún ṣe nǹkan mí bí ìgbà tí nǹkan kò ṣẹlẹ̀. káfíńdì ọmọ mọ́tà. bẹ́yẹn kú nísìnyí kò ní ó má ṣe fàájì ẹ wà bẹ́yẹn tí ń kú lójoojúmọ́ ẹ wà bẹ́yẹn tí ń kú bí ẹ bá ṣe gbọ́ lọ́nkàn wo wá ṣe ń sànú wa ibi táwa bọ́ sí yìí bí táwọn fúlàní ẹ̀sùn ẹ̀ ní tí tẹ́tí ń yin àwọn èèyàn gbọ́n tí ọpọlọ ń fò ńlẹ̀ lé bí àgbẹ̀lùmọ́. bẹ́ẹ̀ni ìrẹ́ ò bá lọ nígbà tó ti dá olójú pọ̀ kúnjọ kan òun iṣẹ́ olóòrò àṣekalẹ̀ tó sì máa bẹ láyé ẹ̀mí rẹ̀ ò sì ní sí láyé má àmọ́ yóò máa rántí rẹ̀ ju alàyè mi lọ. káfíńdì mọ́ mọ́ta fàlàyà túbú. ذكرت الموتى إذا ذكرت الموتى فعد نفسك أحدهم yọ tó bá ń dákọ àwọn tó ti lọ tó ti kú ìwọ náà máa fi ààrẹ sáàrin wọn palẹ̀ mọ́de kú kalẹ̀ kíkú tó dé wọ́n fi gbogbo ayé ṣe fàájì wọ́n fi gbogbo ayé lọ fẹ́ fi jayé lóòótọ́ nìyẹn ó ṣàyé àmọ́ má ṣe ayé débi pé ayé òun náà ni ó wàá rí ọ́n fásẹ̀ tó fi ní lọ́la ọlá rẹ ju èní lọ wọn ni ó wá fayé wá ṣe fàájì ó fi ayé palẹ̀ mọ́ ọ̀la kalẹ̀ ni gbogbo ìgbádùn ti ń bẹ nú ayé ìgbádùn tẹ́sítì ni ó kàn ń tẹ́sítì ẹ̀ lásán ni ibi tí gbádùn pín sí láyé alikiyama ni bó o bá wá ṣiṣẹ́ dáadáa kalẹ̀ lẹ́ni empty account ló bá lọ́dọ̀ ọlọ́run. káfíńdì ọmọ mọ́ta. tó bá rí bẹ́ẹ̀ káfíńdì ọmọ mọ́ta. káfíńdì ọmọ mọ́ta. ìbánújẹ́ rẹ̀ dẹ̀bánújẹ́ rẹ ńlẹ̀ ntọ́ni tó o bá lélẹ́lẹ́ tó o bá má yin ààrẹ lọ́rùn torí ẹ̀. káfíìnì ló mọ́ mọ́ta. má jẹ́ kí ìbànújẹ́ kan pa ọ́ kíkù rẹ tó dé. káfíìnì ló mọ́ mọ́ta. ntọ́ bá lélẹ́lẹ́ tí o tẹ̀ lọ́wọ́ gba kámú pé bọ́lọ̀ ṣe kọ́ ọmọ ọ̀nù. wọlé àyà kúkúrú rọ. ẹ wo bí ayé di ní sí. a ń lé ayé kí a gbàgbé ọ̀la ẹ wo àwọn obìnrin wa ọlọ́run tó ṣe ọ́ ń pẹ́ẹ́lí ó gbọ́n ju ọ̀lọ́ ṣebí pẹ́ẹ́lí ló sí ọ́ gbogbo ògbó oorun ló lò ó kúrò lójú kan bọ́lọ̀ ṣe dáwọ̀ nù ẹ̀rọ àwọn obìnrin tó pọ́ńtà oníkálukú wa ń ṣe sọ́jì lọ ẹ̀já mọ̀ ríjìnà mọ́ ìwọ tọ́lọ́hún ògùn ní kébè o lè ń ṣe kébè sí mọ́ wọ́rí jó máa wú kalẹ̀ di ọ́ àwọn kòkòrò kan bẹ́ẹ̀ nù sàárè àwọn awáyéwájẹ̀ kébè ni wọ́n ń dúró di ọ́. ká bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n wọnú ibẹ̀ lọ wọ́n bá ń rún kóòwò. kọ́lá yá kúkúrú rọ. atẹ́yìntà lè fọwájú ẹ lè fọwájú ẹ gbàgbé ọ̀la lẹ́yìn eré ibú tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀já gbẹ́dùn ayé mọ́ àwọn àtàlẹ́ àfẹ́ súnmọ́lọ́ gan pàṣẹ súnmọ́lọ́ lè lé wa padà. wàhálà lè mà náà. ẹ ní wa padà bó ṣe ẹ̀hẹ́ ayé la wà yìí kò sí àsọ sọ́bọ̀ là ń rẹ́rìn so ìwọ náà kú jọ kan. wàrọ̀ alẹ́ màá lò ní alálẹ́ àná mi tọrọ la ń wí yìí ṣẹbẹ́ àtà àbáyín sọ̀rọ̀ ọlọ́run wọn ìjà gbogbo àfáà tí ó bá sọ̀rọ̀ ọlọ́run tí ó jí gbà lóde wà online ó gbọdọ mọ ti lọ gbàgbé wòlíì ọlọ́run ti lo tán lásọ̀dọ̀ kì í ṣẹlẹ̀ ayé sí ó ní máa ti lọ ó kàn máa wí gégéjé jìkì ni àwọn yóò kàn máa yín mú sí ọ ni bẹ́ẹ̀ gbàgbé yá ìlú ẹlẹ́sìn náà mọ̀nú fìyín lẹ̀ náà tún ti ń bẹ láyé tún ti ń lọ àwọn ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ láyé sí tí ò ṣẹlẹ̀ láyé ànábì sáàbọ̀ bírísì wà láyé ànábì bó o láti ṣayé tiwọn. gbàgbégbé ń ṣe bí omi ndị dá ń pọ́ nípa ọlọ ọkùnrin ọlọ́run ó sì yọ kó ó sọ dàbí omi kò sí láyà nẹ́bí wọ́n ló ń ṣe sọ yún o gbọ́dọ̀ wò mo bá bá ayé sọ̀rọ̀ ó wọnú ayé díẹ̀ àbẹ́rẹ́ báyìí àti tẹ́yìn náà bọ́lọ́n bá ní yóò lékún yóò lékún bí ó sì lékún gba kámú fẹ́yìí tí ò ní ju agbára rẹ lọ tí ò mọ gbádùn rẹ súkẹ́súkẹ́ kó má bàa sẹ́rí búkẹ́rí bú rẹ tó dé. wàrà halẹ̀ màná lẹ́ àlàálẹ̀ àdáhàmì àdúrà. ṣe enlargement ó ń ṣe enlargement. àwọn kòkòrò náà ń bẹnu ń bẹnu sàárè àwọn kòkòrò ń bẹnu sàárè àwọn yìí wá jẹ kárọ̀tì làwọn náà ibẹ̀ náà bọ̀ ọkọ ibẹ̀ náà kọ̀kọ́ bọ̀ ọ̀run ọ̀bọ̀ ọ̀run òtún adébọ̀lọ̀ dáadáa. wọ́n lè má rí òfin dáàrí ìmọ̀ ká là fún. gbogbo ọjọ́ الموت في النهاية هو المنتصر الوحيد nígbà tó bá di the end láṣláṣì náà ikú ní ọ̀padà win ní gbogbo wa kò sí kò sí ó lè win ní ọ̀tá rẹ̀ ó lè máa gbá líìgì nulẹ̀ kó win ní kódà ó lè win ní Champions League àmọ́ lè mà dájú bẹ́ẹ̀ pé pẹ̀lú gbogbo tó bá wí nínú ayé o ikú náà ni ó padà wá wí ni rẹ̀. láàbọ̀ ìbọ̀ ẹni tó ẹni tí kò wí ni òun la péjọ lérí rẹ̀ yìí ìwọ náà wo ara rẹ wò ó kéré fúkú o ikú ti pa àwọn tó jù ọ lọ ikú ti pa àwọn tí ò tó ọ lè mọ̀ dájú ẹni tẹ̀mù ló lè dé kẹ́kọ̀ọ́ bí yìí tó ṣẹlẹ̀ yìí nígbà táwa ń kékèké èmi ò má pàwọn obìnrin tó fọ́ àìmọ́ kù nígbà tí wọ́n sẹ́ńtì nígbà tí mo rí ibi ìyá wa yìí mo ní à ṣé ìyàwó náà fẹ́ ṣe ni àbí kò mọ̀ mo ní sẹ́ni tó kù ní wọn náà mo là ilaha illallah ikú ò dé anybody mọ́ wọn náà lè kẹ́kọ̀ọ́ bí yún ọlọ́run dá ọ ní dúdú wọn náà wo túwọ́ bàkì rẹ bẹ́ẹ̀ bá gbé túwọ́ bàkì rẹ kalẹ̀ àti fọ́tò rẹ lé ní ọmọ ẹgbẹ́ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ti gbàgbé pé wọ́n sí ọmú ikú dọ̀ ọmọ ọmọ identity rẹ bóra jù bẹ́ẹ̀ lọ ó dọ̀ ọmọ plate number rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run. wọ́n ló máa rí òfin dárí lè fàná ìmọ̀kànlá fún. kẹ́kọ̀ọ́ lára yìí tó ṣẹlẹ̀ yìí kẹ́gbà kẹ́kọ̀ọ́ kọ́mọdé náà kẹ́kọ̀ọ́ kẹ́ni tí ń bọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ bó bá jásí pé kú làánú ni kò ní pọ̀ ọmọ ìkókó bó bá jẹ́ kú làánú ni kò ní pa obìnrin toyúntoyún inú rẹ̀ bó bá jẹ́ kú làánú ni kò ní pa fámìlì kan lójijì ọmọ bí kò ṣe ráyàn ni ikú ọ̀ráyàn bíi Buhari kí Fúlàní ẹsẹ̀ nípa gbogbo olùtà bí ó ṣe máa mú kùnú tí ó máa ta yín nù. lákọ̀dìrọ̀ fi àwà láàbàwúrọ̀. ló fi mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ máyé yìí díẹ̀díẹ̀ mú díẹ̀díẹ̀ ntọ́ bá lé tó tètè bá má sáré àsápájú dẹ́ má kánjú gbàgbé ọ̀la má rántí pọ̀ la ju èní lọ máa rántí pé gbogbo ẹni tó bá ṣe tọ́lá ò bá gbìyàn àgbákò ló ṣe bó bá lo ayé yìí báyé bá takọ̀ lálìkì àmọ́ ó sunkún àfigbọ́dọ̀ lè palẹ̀ mẹ́ gbogbo wọn tó ma burú ṣe ya waila man zalama al-ibada wa lam yatub. ya waila man zalama al-ibada wa lam yatub. wọ́n tó ma burú ṣe wọ́n tó ma burú ṣe tó mọ̀ tẹ́sẹ̀ tó ma yéèyàn bàjẹ́ tó ma yẹn rí nfàṣẹ́ tó mọ̀yá kan kó ń kó àbòsí tètè létúbà o. yàwá ìlànà làwọn mọ̀ tàṣà bàbá bíi létúbà torí a lè sọ pé yóò pẹ́ kó yá ìwọ lè máa fọ ọ lè máa fò ní pé ó túba ó túba bí kú bá dé tá lọ́rùn nígbà tútúbà rẹ mọ́ oníkálukú mọ ibi tó kù sí ìwọ náà máa ń tó ń ṣe kọ̀kọ̀ tí ò dáa má ká ọmọ bẹ́ẹ̀ o ọ̀run òwe gbé o kò sí ní tó bá léwu kó lò láyé yìí ní tó lò lọ́rùn ojú táyé yìí lọ bó bá ti fọyé yìí ṣe dáadáa gbogbo gbádùn tó ògì gbádùn láyé yìí lóbù rẹ̀ ń bẹ láì kíámà bó bá jó obìnrin ló nífẹ̀ẹ́ jù tọ́lọ́wọ̀n bò dárí obìnrin sí ọ láyé ilé fọkàn rẹ balẹ̀ ìwọ ṣe dáadáa lè ṣe dáadáa àwọn olóṣù ayé yìí pákéjì náà lò àwọn ọmọ gidi tọkùnrin kan tọkùnrin kan de rí tọkùnrin kan tọ́sì rí wọ́n bẹ ń bẹnu àlùjànnà fún ọ wọ́n sà ṣe dáadáa. nígbà àti wọ obìnrin náà tọ́ ọ lọ́ọ̀ gbádùn ayé yóò gbádùn ọkọ rẹ fọkànbalẹ̀ ìwọ ṣe dáadáa bọ́kùnrin rẹ bá ń saburú fún ọ má fi aburú saburú fún bọ́kùnrin rẹ bá ń gba àwẹ̀ ìwọ́n náà má gba àwẹ̀ ó kó bá àwọn ọmọ rẹ sọ láwọn ọkùnrin àwa wáyé wá gbárọ̀ fún ni ẹ̀yin obìnrin ẹ̀yẹ mọ tẹ́sílò slow tọ́lọ̀ wọn náà dẹ́bò tù yín dẹ̀ ntójó dẹ́ẹ̀dẹ́ nù bó ṣe wá dẹ́ẹ̀dẹ́ ẹ̀nà ẹ̀ mọ̀ ṣe díẹ̀ díẹ̀ nítorí ọ̀la bó o bá gbádùn ayé yìí àmọ́ òfin dáadáa òfin rọ́pò rẹ̀ ìgbádùn dúró di ọ̀la kìyàmá. yá ayò alima kìrúurú asibuka maladi. ìwọ táyé bá tán mọ́jà yẹn wú ọ lọ ayé yóò mọ tọ́ débi tó ti ṣe rí ibú ni báyé bá ṣe ń tẹ tọ́tù rẹ ìwọ máa tẹ bírèkì gbogbo ẹ̀ náà ìwọ náà ń kú bá jàbá sí ráṣẹ kú ikú ò dá yàmọ̀ kó láàánú o gbogbo ẹni tí bá ń fikú sínú pílánì rẹ̀ dáadáa ò mọ̀ wù ṣe ẹ mọ tí ò jẹ aráyè kú mọ́ tàfi òbí pa nǹkan ẹ̀yọ̀ kan náà ni kọ́sùwọ́tò kọlù ẹ̀mí wa ti lé ẹ̀mí wa ti dí àti ẹ̀tí gbàgbé pọ̀lá kan bẹ̀ kò jẹ́ àrònú mọ́ àwọn ọ̀dọ́ inú ilé ti dìdàkudà ọ̀daràn ní tó bá ti gbé gidi ẹ̀ báyìí wọ́n ti yẹ agúyà nílé ògbádùn mọ́ àwọn ọmọ kéékèèké àwọn ọmọkùnrin wọ́n máa sọ bẹ́ẹ̀ nínú ilé daba tí ọ̀ sọ́wọ́ ìdí ilé daba tí ọ̀ gbogbo kánà ń kún bẹ́ẹ̀ ayé òbí náà sì wò wọ́n ọlá yín ló ti bàjẹ́ láti ní o tẹ bá rán ọ lọ́lé ìwé ọmọ lè tọ̀ wọ́n wò ẹ má lè wò wọ́n wò ọmọ mi ń ṣe rere nílé àmẹ́rìbú ní ṣe ta kọ́ mi lọ́mọ mi ń jẹnulé àmọ́ kọ́ mi náà ń pè ń ta ọmọ mi ti lé ewu ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ṣe ń lé wọn ẹ̀yin rẹ̀ ń jáde kó lè ṣe rere ni àgbẹ̀ kò ní sì ń gbé bọ́wá kàmọ́ inú lé. yá ayọ̀ alẹ́ máa kírun rọ̀ àti bùkà máa ń lọ dí. táyé bá ń tàn wọ́n jáde tàn ọ́ rántí pé wọ́n tan kánù lè yọ bí wọn bá tan kánù ni kò ní yọ kó àbọ̀ bí wọn náà bá gbàtàn jẹ òun yọ díẹ̀ nù. adé ọ̀tà fi. obìnrin bẹ́ẹ̀ nínú tí islam faramọ́ ẹ̀mí alààyè ó kù five minutes ẹ̀mí alààyè àtẹ̀mí òkú wọ́n máa ń pàdé ara wọn. àdúrà tàbí dùnìyà tàwùlù ìlàlẹ̀ àdàm. abẹ́ ẹ̀gbọ́n mi báyẹn ní naam ẹ̀mí alààyè àtẹ̀mí òkú wọ́n máa ń ṣe mítìnì. alájà Basira tó ṣaláìsí yìí gbogbo òkú tó bá kú láàrin ìjọ tó bá ti kú di forty one days ni yóò máa rọ kiri ká gbogbo dúkìá tó bá filẹ̀ sáyé yóò máa lè bi oníkálukú lẹ́yọ kọ̀ọ̀kan torí ibi tá ẹ gbé e sí yóò sì strange sí àjòjì ni yóò jẹ mbẹ kò ní mọ ibi tí yóò lọ yóò máa wá lọ yóò máa bọ̀ àsìkò gbàrún lóríṣiríṣi èèyàn ó máa lálàá rókù tó bá ṣe kú torí ẹ̀mí rẹ̀ ò tí ì jìnnà ìyẹn ó sùn gbà ó yìí sì kò rí òkú tó wà lọ́dọ̀ ọlọ́run ì máa ń fún ara àlàyé ní expo kódà bó kú mi bá kú tó bá jẹ́ sí pé wọ́n fún un lóògùn jẹ tẹ́ kú ni àwọn ojúlùmọ̀ rẹ̀ míì lè lálàárí tí ó sì sọ fún wọn pé ẹni báyìí báyìí ẹ sọ́ra fún o òun ló ṣokùnfà tí mo fi lọ gbogbo ń tàwí láàrin forty one days ni ọlọ́run mọ́ múyọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ wá fòkù àwọn ọ̀rẹ́ méjì kan wà ń bẹ wọ́n ń pè kan ní Sa'id ibn al-Musayyib ni wọ́n sọ fún kejì rẹ̀ ó ní dákun tó bá jásí pé ìwọ̀n ló kọ́kọ́ lọ ṣáájú mi nítorí tó lọ́hùn dẹ́kun ìjọ tó bá di ń pọ̀ ogún mo fẹ́ jó dákun kó yọjú sí mi lójú oorun mo fẹ́ mọ báàlì kìí àmọ̀ ṣe rí mo fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ ń bẹ mo fẹ́ mọ bóyá ọ̀run rọgbọ ó ní tó bá sì jẹ́ mi náà mo kọ́kọ́ lọ irú tí mo bí òyì èmi ló ń ṣe fún ọ. nígbà tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí kádàrá wọn dé ọ̀rẹ́ rẹ̀ òun náà ló kọ́kọ́ kú. ìjọ tó sì dùn ìjọ tó sì kú níjọ kejì rẹ̀ ọ̀rẹ́ yìí pé àdéhùn ó sì lè yọjú sí lójú oorun. ọlọ́ni kìí àmọ́ tá a wá yìí mọ́jẹ̀ ń tọ́ àwọ̀ àlìkìyàmọ̀ lé o àlìkìyàmọ̀ lé o. bó bá kọ́kọ́ wọnú sàárè ó jẹ́ dáadáa o èyí sèyàn o sàárè ó kọ́kọ́ jẹjú rẹ ná ilẹ̀ ó kọ́kọ́ jẹ ọ́ ná yóò kọ́kọ́ fún gbogbo mọ́ ohun tí mú ọ rí láyé yóò mú ọ ó jẹ́ o dáadáa èyí sèyàn dáadáa kọ́kọ́ mọ̀ lára kọ́kọ́ mọ̀ lára onígbà táwọn tó wá dọ́dọ̀ àmọ́ ha nǹkan kan ló padà la òun nu ayé nǹkan kan tóun dun ni mọ́ nǹkan méjì tóun dun ni mọ́ nu ayé òun lọ́lọ́ padà fi sàmójúkò fóun ó ní dákun sọ fún mi olásùpọ̀ méjì náà ní fún ọ èyí ọ̀rẹ́ mi gbogbo tó bá léwu kó gba rẹ nu ayé àbùṣe alákọ̀ọ́kọ́ nù má jẹ́ kí bànújẹ́ oníbànújẹ́ pa ọ́ ọlọ́run kò sí ní tó fi kún ọlọ́run ò lè fún ọ ní gbogbo tó fẹ́ tán máa fẹ́ kankan náà ni tó fi kú yìí tọ́lọ̀ bá fún ọ̀hún ni o fi dí tí o bá ti fún ọ torí lẹ́yìn tó fẹ́ òun náà nǹkan míì sì tún kú tó tún fẹ́ tọ́lọ̀ bá fún ọ tán. fákìrì bìnnà fúsítà máa ń títà wá tà ọlọ́run kọ́kọ́ nu abúṣẹ́ gbogbo situation táyé lè máa dé wá fún ọ rí i pé ìdùnnú rẹ ara rẹ ló wà má tọ́jú ìdùnnú rẹ sọ́wọ́ ẹlòmíì dípẹ́ndì lérí ẹnìkan kóun ní òmò dùn ọ́nú ìdùnnú ọ̀nà àná ọ̀fù ló mọ̀ lò tó fi kú. ọjà wa yẹ rìbá ni jẹ kú yanyan. bẹ́ẹ̀ni ìdùnnú rẹ ní sẹ́kù nẹ́tíwọ̀kì wọn máa fẹ́ nìyí. amádùnnú rẹ sọ́ra kó o sápò ara rẹ dìímú kó chẹ́yìn kó àrẹ́sì ẹ̀ fúnra ẹ̀ wọ́n tó kó dùnnú rẹ sọ́wọ́ Buhari ìbá ó bàlújẹ́ ní twenty twenty three ni ṣé Buhari ní pé kádàrá ni mágàjì ilé yín gan èyí rẹ̀ wọ́n lórí pín fún ọ ká tó ní Buhari ìdùnnú rẹ̀ ọwọ́ ara rẹ̀ ni ó wà gbogbo tí sùtẹ́ṣà ayé bá ń gbé wá fún ọ mọ́jọ́ àrẹ́sì ìbànújẹ́ rẹ mọ́ ọ lọ́wọ́ bó o bá dun ààrẹ nu kò sẹ́ni tí ó dùn ọ́nu situation táyé bá ń gbé wá fún ọ ipò orí dáadáa mú jáde mẹ́ ọ̀bùṣe dùnnú pẹ̀lú tọ́lọ̀ ń bá fún ọ nítẹ̀lọ́rùn lórí ẹ̀ bọ́lá ń ṣe mánéjì wa làwọn náà máa mánéjì ọlọ́run mánéjà gbogbo wa àtẹ̀wé ọ̀tọ́lọ́run ọlọ́run mánéjì rẹ ìwọ náà mánéjì ọlọ́run tó ń gbé kèé ṣe gbogbo tó lọ́n bá fún ọ gbogbo tó bá fẹ́ kọ́ lọ́rùn fún ọ tán ó gbà ká mu ni ẹlẹ́ẹ̀kejì bẹ wá tawakkal tawakkal gbára lé ọlọ́run má gbára lé èèyàn èèyàn kọ́ ọ lé ọlọ́run lọ wọ́n bá jòkó sẹ́yìn àga táyé gbé fún ọ tó fẹ̀yìntì lórí ẹ̀ àwọn náà náà yí àga òun dì rẹ lójijì. wà á tẹ́rì bí náà fún síta kọ́bùnà máa ń ti tàwọn ta ẹ́ẹ́sì. tẹwàkẹ́lì oníkálukú bí tọ́lọ̀ ń bá pín sí ẹja gbà ẹni tọ́lọ̀ ń bá pín fún ọ gbà á bẹ́ẹ̀ máa ṣàdúrà lé lórí tó bá lé ọlá ọlá títí tó rí bá lé ìwà dáadáa ìwà dáadáa ju ọlá lọ òun lé ọlá lásán òun níwà

sì gbà kámúlé rẹ̀ tí ó sọ̀sọ́ kù sọ fọ́lọ́ ilé oríire ilé ìgbádùn ilé enjoyment ń dúró de láti kìámà má kàrà mọ́ lọ́hùn bọ́lọ̀ bá gbé bàdújẹ́ kan tì ọ́ má kàrà mọ́ lọ́hùn kó sì lè jẹ́wọ́ ọlọ́hùn pín bẹ́ẹ̀ ni bọ́lọ̀ bá fara ní ọkọ̀ tó kú kò túmọ̀ pé ó lè fèsì ara ní nìwúrà kìámà ìgbádùn ló lè fèsì ó dá wa lójú alhaja masira níbi táwa lọ́hùn àwọn tí ń gbádùn wọ́n náà sọ alhamdulillah alhamdulillah èyí tí wọ́n náà ń bẹ láyé yìí wọ́n náà sáré bó ṣe kúre sáré báwo yóò ṣe jókòó tì ọ báyìí jókòó lẹ́yìn rẹ̀ sáré báwo yóò ṣe ṣàdúrà fún ọ sáré báwo yóò ṣe nígbàgbé rẹ̀ má bà àwọn èèyàn nu jẹ́ má dùn àwọn èèyàn nu má yà gáńdì yẹn. báyé gbọ́dọ̀ báyé bá ń yíwọ́ máwọn èèyàn lọ gbọ́dọ̀ yíwọ́. kúrò kó ibi tán wà lọ́hùn. ibi tán wà ta wa. tá a wá kẹ́dùn wọn náà. àwa tá a kẹ́dùn wọn náà wá ṣàdúrà fún wa. àwa náà ń ṣe kí ni à ń palẹ̀ mọ́ tiwa kalẹ̀. àwa náà palẹ̀ mọ́ tiwa kalẹ̀ nínú. ìkọ́ni kálukú ń tẹ̀lé wa ń fọ́lọ̀ wa kí. ń fọ́lọ̀ wa kí ni. kò sí bó ṣe lè unfollow àwọn èèyàn tó o lè unfollow òkú. ẹ jọ máa follow yóò follow yẹn dàlí kíá mọ̀ ìwà dáadáa ló kù ìwà dáadáa tá a fi bọ́lọ̀ dáadáa ọlọ́mọ sà sẹ́wọ́n ọ̀rùn fún wa. ọlọ́mọ sà sẹ́wọ́n ọ̀rùn fún wa. wala hawla. wala quwwata illa billahi al-aliyyil azim.